kí ẹni tí ó ń fúnrúgbìn àti ẹni tí ń kórè lè jọ máa yọ̀ pọ̀ nítorí nínú èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́ ẹnìkan ni ó fúnrúgbìn ẹlòmíràn ni ó sì ń kórè jọ mo rán yín lọ kórè ohun tí ẹ̀yin kò ṣiṣẹ́ fún àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́ ẹ̀yin sì kórè èrè làálàá wọn ọ̀pọ̀ àwọn ará Samaria láti ìlú náà wá sì gbà á gbọ́ nítorí ìjẹ́rìí obìnrin náà pé ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi nítorí náà nígbà tí àwọn ará samaria wá sọ́dọ̀ rẹ̀ wọ́n rọ̀ ọ́ pé kí ó wà pẹ̀lú wọn ó sì dúró fún ọjọ́ méjì àwọn ọ̀pọ̀lọpọ̀ sì gbàgbọ́ sí i nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì wí fún obìnrin náà pé kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ nìkan ni àwa ṣe gbàgbọ́ nítorí tí àwa tìkára wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni Kristi náà olùgbàlà aráyé orí ọ̀rọ̀ ohun tó ṣe pàtàkì sí Jésù àyọkà tí àná parí sí ibi tí àwọn ará Samaria ti tú yáyá wá sọ́dọ̀ Jésù nítorí ẹ̀rí obìnrin ará Samaria ẹsẹ̀ ọgbọ̀n èyí fún Jésù Olúwa ní àǹfààní láti ṣiṣẹ́ ìjèrè ọkàn láàrin wọn nígbà tí oúnjẹ tí àwọn ọmọ ẹ̀yìn lọ rà kò sì ṣe pàtàkì sí Jésù mọ́ èyí ni ó fa àrọwà àwọn ọmọ ẹ̀yìn àti èsì Jésù ní ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n títí dé ìkẹrìnlélọ́gbọ̀n ǹjẹ́ iṣẹ́ ìjèrè ọkàn jẹ ìwọ òǹkàwé yìí lógún bíi ti Jésù Olúwa tí ó pè ní oúnjẹ òun àti iṣẹ́ Ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ṣòfò ní ṣíṣe é ẹsẹ̀ ìkarùnlélọ́gbọ̀n èrè sì wà fún ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Kí ni ẹsẹ̀ ìkẹtàdínlógójì títí dé ìkejìdínlógójì kọ́ wa nípa iṣẹ́ Ọlọ́run? Àbájáde ìbẹ̀wò Jésù sí Sámáríà ní ẹsẹ̀ ìkọkàndínlógójì títí dé ìkejìlélógójì fi hàn pé nítorí pé Jésù kò bá àwọn ará Sámáríà ṣọ̀tá bí àwọn Júù yòókù, ni ó mú kí ó jèrè ọkàn wọn fún Ọlọ́run. Àdúrà Olúwa jẹ́ kí n lè fẹ́ ohun tí o fẹ́ àmín.